ẹ tóbi lọ́ba olúwa ẹ o ọba ńlá ẹ tóbi lọ́ba o olúwa ẹ tóbi lọ́ba ọba ńlá bàbá ní orúkọ jésù ọlọ́run adúpẹ́ agbórúkọ yín ga olùẹ̀gbà ọpẹ́ wa ọba tó ní ọjọ́ ayérayé tó ní ìgbà yàgbóyà ju ọkùnrin ogun ọlọ́run tí ò sọ agbára nù rí àwa pẹnupa gbórúkọ yín ga fún oore ńlá yín nínú ayé wa ní orúkọ jésù olùẹgbà ọpẹ́ wa ayérayé olùẹgbà yín wa àyàn lógo torí pẹ̀yìn ni ọlọ́run síwájú kò sẹ́ni kankan lẹ́yìn yín kò ní sí ẹlòmíràn ní orúkọ jésù kristi ti nazareth olùẹgbà ọpẹ́ wa ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ àti ìkùnà àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀dọ́ ọkàn tí wọ́n ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ báyìí ayérayé ẹ fàánú dáríjì ẹ sọ nínú ọ̀rọ̀ yín wípé ẹni tẹ́mi bá dá àṣe déédéé dúró lẹ́yìn ò dá dúró ẹlẹ́yìn tẹ́mi bá fi àìṣe déédéé rẹ̀ jì ẹ̀yìn ò fi jì í ọlọ́run mo sọ gẹ́gẹ́ bí wòlíì rẹ tó ràánú gbà ní orúkọ jésù fàánú dáríjì wọn ọlọ́run mo wá sọ sínú ìṣẹ̀dá tó ń wò mí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ní wákàtí àtọ̀wọ̀ yìí gbọ́ mi dáadáa gbogbo ìpinnu ọ̀tá fún ayé rẹ fún ẹbí rẹ léyìí tó kù kọdún yìí ó parí agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ó darí ẹ̀nù mo pa á ní àṣẹ ó dojú ẹ̀ bolẹ̀ gbọ́ mi ẹni tó ń bẹ gbèrò kó sọkún ní ipò rẹ ó yá kó lọ sunkún ẹni tó ń bẹ gbèrò kó dààmú lórúkọ jésù kristi ní ipò rẹ kó lọ dààmú mo sọ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ kò yí padà tẹsítímọ́nì ayọ̀ tí gbogbo ayé ò fi bẹ́ẹ̀ dìde yin olúwa lógo táyé rẹ ó fi pèrò wá sọ́dọ̀ jésù mo pa ní àṣẹ ní orúkọ jésù kó jẹyọ ọ̀nà ayé ẹ̀ bíbélì sọ wípé nígbà tá a dá ìkó lọ sí òní padà ó ní dàbí ẹni tó ń lálàá ó nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rìn torí ẹ̀ mo ṣe sọ gẹ́gẹ́ bí wòlíì rẹ ọlọ́run alààyè ní orúkọ jésù gbogbo ìṣẹ̀dá tá a dá tó wà lábẹ́ òrùn òyà kan lọ ṣàánú fún ọ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtónílé àtàlejò ni mo pa ní àṣẹ nítorí tiẹ̀ kọ́ máa wọ ẹ̀kàn báyìí ire rẹ tó wà lọ́wọ́ wọn òyà gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ló ṣe máa rí kò yí padà jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù mo fẹ́ kí yín káàbọ̀ sí àkànṣe ètò tẹ́ ó máa gbọ́ online ní gbogbo ìgbà báyìí next in line to have testimony wo ọlọ́run sọ wípé òun fẹ́ fi ètò yìí tú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sílẹ̀ wo eléyìí ni mo fẹ́ sọ fún ọ ìgbàgbọ́ rẹ nìkan lọ́lọ́run béèrè tó bá ti lè ní ìgbàgbọ́ jésù sọ ó ní èmi kò sọ fún yín wípé bí ẹ̀yin bá gbàgbọ́ ẹ̀yin ò rí ògo ọlọ́run ẹ kò ní ìgbàgbọ́ nínú ọlọ́run ohun gbogbo tó dẹ̀ ó máa wá ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ ọlọ́run á sì gbọ́ àdúrà yín mo fẹ́ jẹ́ kẹ́ máa jó ẹ̀mí kún ètò yìí ní gbogbo ìgbà láti jọ gbàdúrà papọ̀ mo kàn ń fi eléyìí ṣe introduction fún yín ni nítorí pé ètò náà máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu láìpẹ́ a dẹ̀ máa máa ṣe lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ kan wo ibi tí ayé rẹ ti ń làkàkà láti dìde ìrànlọ́wọ́ ọlọ́run yóò gbé dìde lónìí wá gbọ́ mi ètò yìí ò ní pẹ́ rárá bíi ten minutes fifteen minutes ní gbogbo ọjọ́ ta a bá ń ṣe ó ti parí nìyẹn ṣùgbọ́n láàrin ìṣẹ́jú yẹn mo fi ń dá ọ lójú wípé tẹ́sítímọ́nì tẹ́nìkan ò ní rí nínú ìran rẹ ìwọ ni wàá kọ́kọ́ rí wàá gbọ́ mi ètò yìí á máa tẹ̀síwájú síwájú àti síwájú sí ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó ṣe nǹkan kan sọ fún ẹni tó o mọ̀ rí ìwọ náà kéde fún àwọn alábàágbé rẹ kí wọ́n máa gbọ́ ètò yìí ní gbogbo ìgbà bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe léyìí ìbùkún àgbọ̀ǹgbẹ ó wọlé tọ́yìn wá tí ìbùkún bá lè fún rárá rẹ̀ wọlé tó bedí édómù wá títí ẹ̀ náà ló kán lórúkọ Jésù wo bá mi ṣí àfọ́ìsì yìí fún gbogbo ènìyàn pátápátá lórí WhatsApp ẹni o orí Facebook ẹni orí Twitter ẹni jẹ́ kájọ máa pàdé ní gbogbo ìgbà màá padà wá fún wa ní àsìkò tá a máa máa pàdé láìpẹ́ ṣùgbọ́n ẹ ṣáàbà mi sọ fún àwọn tí ó súnmọ́ yín nítorí pé ọlọ́run ó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu orúkọ tèmi ni wòlíì olókè ṣùṣì adékúnlé olùdásílẹ̀ god miracle prayer outreach èyí tí ọlọ́run pè ní mobile ministry à ń gbé káàkiri ni ṣùgbọ́n mo fi ń dá yín lójú wípé ní ìgbàkúùgbà ẹ máa máa gbóhùn mi online ẹ gbọ́ mi ọlọ́run ṣetán láti tún ayé yín ṣe ẹ̀yin ni kẹ́ fi ọkàn yín sílẹ̀ fún láti ṣe èyí tó tó ṣe mo dẹ̀ gbà ládùúrà pé bí ó ṣe máa gbàgbọ́ nínú orúkọ rẹ̀ ọlọ́run á bùkún fún yín mo ti wá ń lọ nìyẹn ṣùgbọ́n kí n tó lọ ẹ lè fẹ́ wá fún advertisement lórí ètò yìí fún ìbéèrè àti ẹ̀bẹ̀ àdúrà ẹ lè fẹ́ pè mí ẹ lè pè mí sórí nọ́mbà yìí 081 49 94 74 14 lẹ́ẹ̀kan sí 081 49 94 74 14 ẹ pè mí lónìí mo dẹ̀ gbà ládùúrà wípé bí ẹ ṣe ń ṣe léyìí ìbùkún ọlọ́run á wà yín kan lórúkọ jésù wo sọ ẹnìkan nílé yín wípé ìwọ ni testimony kan títí tí dìgbà tá ò tún fi máa pàdé lórí ètò yìí mo gbà ládùúrà wípé ìbùkún ọlọ́run kò ní fààyè yín sílẹ̀ lórúkọ jésù kristi